tí kan bá ti lè jẹ́ aa tí wọ́n jẹ́ as gbogbo probability ọmọ tẹ́ ẹ lè bí kò tayọ aaas tí wọ́n bá jẹ́ ac tó o fẹ́ aa gbogbo probability ọmọ tẹ́ ẹ lè bí kò ní tayọ aaac tẹ́nìkan bá jẹ́ ss tó o fẹ́ aa gbogbo pọsibítì ọmọ tẹ́ẹ̀bì ìṣẹ̀dá kó jẹ́ as tàbí kó jẹ́ aa torí yóò mú kan lọ́tún yóò mú kan lósì so wá rí bí ṣe ń mú lọ́tún tí mú lósì ń ìwádìí àwọn onímọ̀ ìṣègùn kò tí ì kà pé káwọn bá mú un hmm. sọgbọ́n àárín yé. So, ìwádìí wọn ìgbìyànjú wọn kò tí ì ká kè é wọ pé òkè ọmọ tí ń bọ̀ wáyé o ẹ á bá a mú un rárá o wọn ò lè bá a mú un Allah ni ó bá a mú un. nígbà tí òdodo yìí wà tí ò ṣe takò báwo ni ó ṣe wá rọ́ọ̀lù òdodo èyí tẹ́sìn mú wá kò yẹ kó rọ́ọ̀lù tó bá fi rọ́ọ̀lù ìwọ nìkan rọ́ọ̀lù òdodo tẹ́sìn mú wá ìsìkọ́ra òdodo tí ìmọ̀ ìṣègùn mú wá ó ní kí ẹn ti jẹ́ as tàbí ss tàbí ac pé kọ́ mọ̀ fẹ́ nìkan àfi aa òdodo kan nìyẹn bó o wá ní òdodo kan yóò ṣe forí gbọ́ òdodo míì kò lè forí gbára wọn tọba bá forí gbára wọn ìwọ ni nǹkan mú èèwọ̀ àṣàlàyé ọ̀nà tí nǹkan gbà mú ọ. nítòsí mú ọ náà kọ́lọ́njẹ́ ó fi ọ́ lẹ̀ ni. nígbà tí àwọn onímọ̀ ìṣègùn tolóyìnbó dé àkànṣe ń pè ní tolóyìnbó dé ni o àwọn àfẹ́ẹ̀sìn ti gbáwájú nínú ìmọ̀ ìṣègùn o mòdù kan nìyẹn lọ́tọ̀ o àwọn àfẹ́ẹ̀sìn ní ìsìláàmù wọ́n ti gbáwájú nínú ìmọ̀ ìṣègùn ṣẹ̀sìmọ̀ páwọn náà lárúbáwá ni wọ́n aláwọ̀ funfun náà làwọn náà láti ń pe gbogbo wọn ní ìmọ̀ ìṣègùn tàwọn òyìnbó òyìnbó náà òyìnbó náà ni lárúbáwá lárúbáwá ò gbẹ̀yìn níbi ìmọ̀ ìṣègùn lárúbáwá ò gbẹ̀yìn níbi àwọn ìmọ̀ mathematics ìmọ̀ engineering ìmọ̀ sáyẹ́ǹsì lárúbáwá ò gbẹ̀yìn bẹ́ẹ̀ ìmọ̀ physics ìmọ̀ chemistry lárúbáwò gbẹ̀yìn bẹ́ẹ̀ àwọn àfa jàǹkànjàǹkàn nínú ìsìláàmù tí wọ́n ti lọ wọ́n ní rẹ́kọ̀d But ìyẹn kọ́ ni mo fẹ́ sọ. now àwọn onímọ̀ ìṣègùn yìí wọ́n ní it is highly recommended for an S, uh, S, SS or AS or SC pé kó wá AA fẹ́ wọ́n ní ṣùgbọ́n tó bá sọ wípé kò pọn dandan kó ní tó jẹ́ káwọn rẹkọmẹ́ndì ẹ̀ fún ni wípé bíbí ọmọ SS kan ìmọ̀ náà yàn ní ìmọ̀ náyàn ní wàhálà ìmọ̀ náyàn ní àìbalẹ̀ ọkàn yìí sì máa ṣokùnfà kéèyàn ó pe ọmọ fòníkú fọládìde wálé ayé. ká sọ pé olówó tó fẹ́ ná olówó ni ọ́ ká sọ pé ẹ̀mí ẹ gbé wàhálà tọ́ọ̀mọ gbọ́mọpò yìí ilé ìwòsàn tọ́ọ̀mọ jí lóru tọ́ọ̀mọ jí lóru tọ́ba ti dé sí i. ká sọ pé wàhálà kì í sú ọ.